lónìí ètò ẹ̀dá oúnjẹ a tún lè pè ní ètò lílọ oúnjẹ mhm. digestive system mm. ni à ń pè digestive system. ìyẹn lédè èbó. bẹ́ẹ̀ ni digestive system ètò ẹ̀dá oúnjẹ àbí ètò lílọ oúnjẹ kí wàá ní digestive system ṣé bí àwa tá a jẹ́ ẹranko tó níyè tá à ń pè léèyàn àtàwọn ẹranko yòókù ṣé bá a ṣe ń da oúnjẹ làwọn náà ń da oúnjẹ ẹ tiẹ̀ wo èkòló ẹ wo àràn ǹjẹ́ àwọn náà máa da oúnjẹ kí gan ni à ń pè ní digestive system ní àtúpalẹ̀ rẹ̀ ẹ mú gègé àti tákàdá yín o. ètò ti bẹ̀rẹ̀ nìyẹn o. ètò ti gbìnàyà nù à ń bọ̀. ní digestive system ètò ẹ̀dá oúnjẹ ó ní ìlànà tó ń ṣàmójútó bóúnjẹ ṣe ń di lílọ̀ lára àwọn ẹranko yálà wọn nírun láa ni àbí wọn ò nírun la yálà wọn léegun ẹ̀yìn ni àbí wọn ò léegun ẹ̀yìn ṣe digestive system yìí àkójọpọ̀ àwọn ẹ̀yà ara àti àwọn apèsè oje tá à ń pè ní glands àwọn ni wọ́n ń ṣiṣẹ́ pọ̀ láti fa okun tó wà nínú oúnjẹ tá a bá jẹ tí wọ́n bá ti wá fa okun tó wà nínú oúnjẹ tá a jẹ yọ wọ́n wàá fi èyí tó wúlò nínú oúnjẹ yìí àwọn èròjà tó wúlò níbẹ̀ wọ́n ó fi sínú ẹ̀jẹ̀ tí wọ́n bá ti fi sínú ẹ̀jẹ̀ wọ́n yọ àwọn èyí tó jẹ́ ẹ̀gbin ìdọ̀tí inú oúnjẹ kúrò tí ó bá igá jáde ní digestive system ní í ṣe pẹ̀lú nù bí mo ṣe sọ ká tó dátọ́ mi àwọn ẹranko tí ò léegun ẹ̀yìn bíi ekòló àti arannú omi arannú omi là ń pè ní planaria planaria là ń pè ní arànà omi. ṣé àwọn planera yìí wọ́n máa ń ṣe ara ní jàǹbá. àṣàmú wọn èso ara ń jàǹbá torí ẹ̀ ní biology fi máa ń pè wọ́n ní free living hmm. wọn èso ara ní jàǹbá wọn èso ìjàǹbá kankan fara inú pọ́ǹdì ni a máa ń pọ̀ sí jù ìyún inú odò ẹja sẹ́rí planaria yìí ètò ẹ̀dá oúnjẹ rẹ̀ ò fi gbogbo ara ra jaja torí àwọn ẹranko inú omi kéékèèké ni planaria máa ń jẹ àwọn ẹranko inú omi kéékèèké yìí là ń pè ní zooplankton zooplankton ń là ń pè àwọn ẹranko inú omi kéékèèké yìí tí planaria bá ti jẹ wọ́n yóò dà wọ́n yóò sì yọ̀dọ̀ ti kú ò gẹ́gẹ́ bí ìga ẹnu ni planaria fi ń jẹun ó sì ń yọ̀dọ̀ ti kú ò lára pẹ̀lú fùrọ̀ rẹ̀ tá à ń pè ní anus hmm. ṣe wá rí ẹwu aranú àwọn ẹranko àwọn Yorùbá tiẹ̀ mọ bú aràn ìpò wọn aláràn abẹnusọgin ni Sàámú aràn kọ́lẹ̀ yín lè bò ń pè ní tapeworm. bẹ́ẹ̀ ni tapeworm. aràn ah. mhm. yà mọ̀ wà lára gbogbo ẹranko tó nírun láti hàn léegun ẹ̀yìn ṣé ẹ rí aràn yìí òun náà mọ̀ ní ètò ẹ̀dá oúnjẹ tiẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ̀dá oúnjẹ aràn tiẹ̀ náà ò rajaja pọ̀ kí nìdí tí ò fi rajaja ṣé ẹ rí oúnjẹ táràn ń jẹ ara àwọn inú ẹranko tó wà ní ti ń rí oúnjẹ ó sì ń lo ìlànà ìtànkálẹ̀. ìyẹn parasitic ẹ̀ ta parasitic ni tapeworm ó ṣeun parasitic là ń pè lájọ̀fẹ́ ń máa ń fa ìpalára fẹ́ranko tó bá wà nínú rẹ̀ ni diffusion ni ìlànà ìtànkálẹ̀ tí tapeworm máa ń lò láti rí oúnjẹ ètò ẹ̀dá oúnjẹ tiẹ̀ náà rajaja the digestive system of the tapeworm is not so so complex hmm. nǹkan tá à ń gbìyànjú àti sọnù ẹ wá já bọ́ sórí ekòló sẹ́mọ̀pọ̀ náà farajọ aràn aràn tó ń gbórí ilẹ̀ ni sẹ́ẹ̀rẹ́ kò ló ó fi ìwádìí fi yé mi pé àwa èèyàn a níjọra wa lójúju nínú gbogbo ìṣẹ̀dá abẹ̀mí pátápátá. ìlódé moshood. ìdí ni pé a máa ń rò pé gbogbo nǹkan táwọn èèyàn lè ṣe kò sẹ́ranko míì tó lè ṣerú ẹ̀. ẹ òótọ́ nìna. ẹ̀rí sáàmù náà òótọ́ kọ́. òótọ́ dẹ̀ tún ni. òótọ́ ni òótọ́ sì kọ́ sọ pé kí nìdí. kí nìdí ìdí ni pé ṣe rí lànà ètò ẹ̀dá oúnjẹ ara àwọn èèyàn àti tekòló kò mọ̀ fẹ́ẹ̀ sí yàtọ̀ hmm. bẹ́kòló báwo èèyàn ṣe ní abọ́dì bá a ṣe ní ọ̀nà ọ̀fun tá a ní ìwé bẹ́ẹ̀ lẹ́kòló náà ní o. mọ̀ṣúdù bẹ́ẹ̀ ni bẹ́kòló ṣe kéré tó yẹn. bẹ́ẹ̀ ni o ṣe rí sàmú ní bẹ́kòló ṣe kéré tó o ṣe rí èkòló náà ní abọ́dì tá à ń pè ní rectum kódà ó ní caicum tá à ń pè ní ìyẹ̀wù ọ̀nà ọ̀fun ó ní ọ̀nà ọ̀fun torí ekòló ó ń jẹ ewé hmm. ó sì wúlò dáadáa fáwọn àgbẹ̀ ìwúlò ekòló àní láǹfààní láti ṣàlàyé ẹ̀ lórí afẹ́fẹ́ lónìí ṣùgbọ́n ètò ẹ̀dá oúnjẹ ekòló ó jẹ́ èyí tó complex tá à ń pè ní complete digestive system ńlẹ̀ kolóní. bó ṣe kéré tó. bẹ́ẹ̀ ni ìdí ní ẹ̀yin akẹ́kọ̀ọ́ tí wọ́n bá bí yín pé irú digestive system ètò ẹ̀dá oúnjẹ wo lè kolóní the earthworm has a complete digestive system ìyàtọ̀ kékeré nìkan ló wà láàrin ti ekòló àti tàwọn èèyàn ṣùgbọ́n ṣe rí digestive system ètò ẹ̀dá oúnjẹ ekòló àti àwọn ẹyẹ tí wọ́n ń fò apes bí adìẹ ó papọ̀ lọ́pọ̀lọpọ̀ gan-an torí bí gizzard ṣe wà ní ara àwọn ẹyẹ bí adìẹ bẹ́ẹ̀ ni ekòló náà ní gizzard nínú digestive system gizzard là ń pè ní we hmm. tẹ́ ẹ bá pa adìẹ gizadi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣe ha ha ha sí bí ẹ̀ẹ̀mẹ́ta kẹ tó lanú ẹ̀ ṣe wá rí káwá bọ́ sórí digestive system àwọn ẹranko tó lé egun ẹ̀yìn tí wọ́n nírun lára mammals possess the most complex digestive system mm. of all living organisms. it's because we are complex beings. ṣe wá rí bí ẹranko bá ṣe tóbi tó. Bito, ni ètò ẹ̀dá oúnjẹ rẹ̀ ó ṣe pín yẹlẹyẹlẹ tó. Hmm. the larger the animal the complex the digestive system. ẹ má gbàgbé. ṣe é rí ètò ẹ̀dá oúnjẹ àwọn ẹranko tó lè gun ẹ̀yìn yìí ó ní apèsè oje glands ó ní ẹ̀yà ara lóríṣiríṣi ṣe é rí ètò ẹ̀dá oúnjẹ àwọn ẹranko tó lè gun ẹ̀yìn ó ṣe pàtàkì kẹ́ni tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ yálà ó ṣe biology ni o ó ṣe biology ni o ó ṣe pàtàkì kí gbogbo ẹ̀dá mọ̀ torí kò sẹ́dà tó lè sọ pé òun èèdà oúnjẹ láti pèsè èròjà tó wúlò fún ara wọn àwọn ẹ̀yà ara wo ló wá ní ṣe pẹ̀lú ètò ẹ̀dá oúnjẹ lára àwọn ẹranko ẹ̀mí ìlọ́ọ̀bì kankan orí ètò biology ní Yorùbá náà lẹ́wà lórí Olúyọ̀lé FM ninety eight point five ilé akéde oríta Abáṣọ̀run Ìbàdàn afẹ́ dátọ́mì díẹ̀ à ń bọ̀. ṣe rí lánàá ètò ìjẹ̀mú àwọn ẹranko tó lè gbẹ̀yìn lákòókò sọ tá à pè ní holozoic nutrition ìlànà ètò ìjẹ̀mú holozoic nutrition kí wọ́n ń pè ní holozoic nutrition holozoic nutrition yìí ni jíjẹ oúnjẹ lódidi gbígbé oúnjẹ mi lódidi tẹ bá bu àmàlà òkèlè àmàlà tẹ gbé mi holozoic nutrition nù ṣe wá rí ìlànà márùn-ún ni àwọn ẹranko tó lè gun ẹ̀yìn gbà láti ṣe ètò ẹ̀dá oúnjẹ wọn ìlànà márùn sangiliti ni wọ́n ń gbà Sàámú. Oh. so oníràn mi lọ́wọ́ àti pé ìlànà márùn ìfáwọn èèyàn aléèbò kí n tó wá pè ní Yorùbá. bẹ́ẹ̀ni the five processes are ingestion digestion absorption assimilation and egestion. ṣe gbọ́ bí Sàámú ṣe pé bí èbó ṣe dùn lẹ́nu rẹ̀ nu ingestion lálákọ̀ọ́kọ́ ingestion ni gbígbé mì tẹ́ bá gbé nǹkan mì digestion lẹ́lẹ́kejì ìyẹn ò ní gígé sí wẹ́wẹ́ lílọ̀ sí wẹ́wẹ́ lẹ́yìn ìgbà ló wá kan absorption ìfàmú ni absorption lẹ́yìn ìgbà ló wá kan assimilation assimilation ni lílò fún ìwúlò wọn ẹlẹ́ẹ̀karùn-ún tí sàmú sọ ni ingestion ingestion eject kéèyàn ti nǹkan síta èyí nìkẹ́gbin ẹ̀kọ́ márààrún lẹ̀ à ń bọ̀ ẹ̀mí ìlọ́ọ̀bì kankan. olùyọ̀lẹ̀ náírà as this period hard so make you know say go tv dey your side we sabi say una dey always stand gidigba for us and na we we dey this one together as a way of saying thank you we go sama you with the next higher package when you reconnect your subscription e mean say you fit get up to 75 percent discount on top higher package entertainment download my gotv app to recharge your subscription from your house to get this awoof from today Visit gotvafrica.com for more information. Go TV, they your side. Go TV, live it, love it. Oh Lord, 98.5. ṣé ti kọ̀lànà márààrún tá a pè sílẹ̀ ní í ṣe pẹ̀lú ètò ẹ̀dá oúnjẹ lára àwọn ìṣẹ̀dá abẹ̀mí tó léegun ẹ̀yìn a sọ pé ingestion ni gbígbé mì digestion ni lílọ̀ sí wẹ́wẹ́ absorption ni ìfàmú assimilation ò ní lílò fún nǹkan tí wọ́n wúlò fún ingestion ò ní títí ìdọ̀tí síta ìkẹ́gbin ṣe rí àwọn ẹ̀yà ara tí ó ní í ṣe pẹ̀lú bí oúnjẹ ṣe ń dà àti lílọ̀ lára àwọn ìṣẹ̀dá abẹ̀mí là ń pè ní alimentary kana àwọn olùkọ́ wa mọ̀ pé ní alimentary irọ́ o alimentary kana ni tẹ bá fẹ́ pè bí wọ́n ṣe kọ́lẹ̀ alimentary kana yìí bẹ̀rẹ̀ láti ẹnu ẹnu yìí là ń pè ní mouth sàmúkìlókì rẹ̀ nínú biology. buccal cavity. o ṣeun buccal cavity ni ó kí ẹnu so tẹnìkan bá tẹ àtẹ̀jíṣẹ́ sí yín tó bá ní my buccal cavity <laughs> èèbò yín kàn ń pè èèbò yín lọ́ọ́ ni ẹnu náà là ń pè ní buccal cavity mouth ṣe rí kí wàá ní ipa tí mouth ń kó nínú lílọ oúnjẹ àti ètò ẹ̀dá oúnjẹ ẹnu náà ló ní ahọ́n àtẹ̀yìn bẹ́ẹ̀ bá ti gbé oúnjẹ sẹ́nu tẹ̀ bẹ̀rẹ̀ sí ní rún sí wẹ́wẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní da oúnjẹ nù o hmm. eyín ni yóò kọ́ fọ oúnjẹ sí wẹ́wẹ́ nígbà tó yín bá wá fọ́ sí wẹ́wẹ́ bá a ṣe ń fóúnjẹ láwọn wa náà mọ̀ ṣe rọ̀ ìrọ̀ ìlọ́tún sósì Sàámú rẹ́rìn bẹ́ẹ̀ ni àwọn ò mọ̀ ọ̀rọ̀ oúnjẹ sọ́tún sósì báwọn ṣe ń rọ oúnjẹ sọ́tún sósì ìmọ̀ ń pèsè tọ̀ láti inú salivary gland èyí la pèsè oúnjẹ àkọ́kọ́ tó wúlò fún tẹ̀dá oúnjẹ sẹ́rí salivary gland yóò mọ pòpọ̀ mọ́ oúnjẹ báwọn bá ṣe ń rọ oúnjẹ sọ́tún sósì rọ̀ ìrọ̀ yìí sẹ́rí tí salivary gland bá ti wá pòpọ̀ mọ́ oúnjẹ òfòfòmọ̀ tí máa ṣe kàlókàló hmm. láti gba oúnjẹ ṣùgbọ́n nu ò ní tètè fi ilẹ̀ yóò yí oúnjẹ tó ti yí mọ́tọ̀ yìí yóò yí roborobo yóò tún wá pèsè oje kan tá à ń pè ní talin talin yìí ni máa ṣiṣẹ́ lórí àwọn oúnjẹ afáralókun tá à ń pè ní carbohydrates yóò wá convert carbohydrates sí maltose hmm. ṣàlàyé oúnjẹ yín bá a taline converts carbohydrates to maltose inú ẹnu làwọn ìgbésẹ̀ yìí ti ń wáyé o nígbà tí oúnjẹ ti bá ń di gígé sí wẹ́wẹ́ táwọn sì ń rọ wọn sọ́tún sósì ṣe rí nígbà tí oúnjẹ bá ti wá di pípò nínú ẹnu wa ń wá ní ahọ́n àtitọ́ wọn wà yí oúnjẹ yìí róbóróbó ó léèbó kan tí wọ́n máa ń lò wọ́n á ní rolling of food in the bolus uh -huh. b-o-l-u-s fún àǹfààní ẹ̀yin tẹ́ fẹ́ kọ talin lẹ̀ pty alin ní talin ṣe mọ̀ pé apèsè oje méjì láti sọ̀n salivary gland àti talin two glands nìyẹn two enzymes saliva and ma eh, saliva yes and talin àwọn ni enzyme chemicals ni wọ́n ayáṣẹ́ la mọ̀ ń pe enzyme ní Yorùbá kẹ́ ẹ lè tètè mọ̀ wọ́n á ní enzyme speed up the rate of, chemical, chemical reaction. reaction. ayase ni wọ́n ń pè enzyme taline is an enzyme saliva is also an enzyme which comes from the salivary gland. ṣé wàá rí tó ń jẹ́ bá ti róbóróbó tá pè ní bólúùsì yìí òfò fún ó ti dóòdè pọ́nkán ni òfò fún ó gbà ṣùgbọ́n kó òfò fún tó gbà yóò gbanú ọ̀fun kọjá tá à ń pè ní pharynx. ṣé iná kọ́ la ń pè ní throat. bẹ́ẹ̀ ni òun náà la ń pè ní throat. Okay táwọn èèyàn bá tún tàjẹ̀ ṣiṣẹ́ sí tí wọ́n ní my pharynx kìnní kan kìnní kan throat náà ni ọ̀nà ọ̀fun. àwọn biologist wọn láìka sí máa ṣe kíni ẹ̀. bẹ́ẹ̀ ni èèbó pọ̀ nù biology ṣe rí róbóróbó yìí tó bá ti bọ́ sínú throat yóò bọ̀ sí ibi òǹfọ̀ ọ̀nà ọ̀fun òǹfọ̀ ọ̀fun yìí là ń pè ní esophagus hmm. osophagus ń làwọn olùkọ́ wa máa ń pè fún wa kò sí ti ń jẹ́ osophagus dó i kọ́ ló bẹ̀rẹ̀ rẹ̀ o ló bẹ̀rẹ̀ rẹ̀ oeso e ṣùgbọ́n ẹ pa ohùn jẹ isophagus lẹ́pẹ̀ isophagus ni òòfà ọ̀fun tó bá ti fa oúnjẹ yìí yóò rọra fún pọ̀ tó bá ti fún pọ̀ ìfúnpọ̀ ògiri isophagus tá a pè ní òòfà yìí òun ni ó mú oúnjẹ lọ sísàlẹ̀ lọ síbi tó tún yẹ o hmm. kí wá ni à ń pè ìfúnpọ̀ ògiri òòfà yìí ó mọ̀ la ń pè ní peristalsis. bẹ́ẹ̀ni. Uh-huh. the contraction of the walls of the esophagus. Samu. tún sọ. Peristalsis is a process whereby the walls of the esophagus contract together so as to aid the movement of food into the stomach. o ṣeun ògiri motion ni peristalsis is the motion tó ń jẹ́ ń gbà láti òfò ọ̀fun bọ́ sí ibì kejì tá à ń pè ní ikùn sẹ́ńkọ́lẹ̀ ẹ̀mí ìlọ́ọ̀bì kankan à ń bọ̀. rí tí oúnjẹ bá ti rìn láti inú òfòfun tá a pè ní esophagus pẹ̀lú ìrànlọ́wọ́ peristalsis inú kùnmọ́ lóúnjẹ ń lọ ní sẹrẹrẹ wẹrẹrẹ báwọn èèyàn ṣe máa ń sọ láì ní ìdíwọ́ kankan tó ń jẹ tó bá ti bọ́ sínú okùn ṣùgbọ́n àwọn àṣìṣọ Yorùbá kan wà àtàṣìṣọ èbó ṣe rí àwọ̀fẹ́lẹ́ bonú tá à ń wò ń ta rogodo yìí ìmọ̀kọ́ ni wà. Mhm, bẹ́ẹ̀ àwọn fẹlẹ́bonú ìkọ́ni kun o sẹ́ẹ̀rí ikùn wa àpòrogodo ni mhm. a máa wà níbi ìsàlẹ̀ fún hà lẹ́gbẹ̀ẹ́ kan láàrin méjì báyìí yóò rọra sóńbẹ̀ ni sẹ́ẹ̀rí ikùn yìí ó ní iṣan tá à ń pè ní sphincter muscle sphincter muscle yìí ni yóò fún pọ̀ it contracts láti gba oúnjẹ wọlé láti ọ̀dọ̀ òfòòfun esophagus sẹ́ẹ̀rí ikùn yìí ó láǹfààní àti gba oúnjẹ bíi lítà márùn. ẹ eh, Sàámú èmi ló dé. lítà márùn. bẹ́ẹ̀ ni o ah, Sàámú nífẹ̀ẹ́ oúnjẹ mọ̀ jẹ́ oúnjẹ dé lítà márùn o ẹni bá dẹ́rú ẹ̀ wò kò ní lè sùn o ikùn ó mọ̀ ọ́rọ́ ni ṣùgbọ́n ikùn bó ṣe rí rogodo òun nísàlẹ̀ kéésì àwọ̀fẹ́lẹ̀ yìí o inú ló wà àwọ̀fẹ́lẹ̀ kàn bo àwọn ẹ̀yà ara tó wà nù ni ṣe rí ó lè gbé oúnjẹ tó lítà márùn ṣùgbọ́n ẹ mọ̀ jẹ oúnjẹ tó lítà márùn ẹ dákun o ṣe rí tó bá ti ń ràn á mọ̀ ràn ni ńlá fi sọ pé ó lè gbé oúnjẹ tó níta tó bá ti ràn kẹ́ńdú bójú omi lẹgbẹ́ inú ẹ̀ yóò gbà ṣe é rí ikùn yìí àwọn èròjà oríṣiríṣi ló mọ̀ wà nù ikùn tí ń ran ẹ̀dá oúnjẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ tí ń kọ́kọ́ sọ ni pé ẹ̀yin tẹ́ ẹ bá mọ́ jẹ tinú ẹran dáadáa hmm. ẹ ṣàkíyèsí pé tí wọ́n bá ń pọ̀ fún ẹran bí ikùn bí ikùn máa ń wà tí wọ́n bá ti débi ṣàkì àtàwọn nǹkan míì ṣe rí ikùn tó wà ń bẹ̀ ó mọ̀ ní ìwúlò tiẹ̀ ṣe é ráwọn èròjà tó wà nínú ikùn a ní pepsin nínú ikùn a ní renin àwọn yìí là ń pè ní enzyme èròjà amúṣẹ́yá ṣe é ráwọn èròjà yìí wọ́n gbọ́dọ̀ papọ̀ mọ́ra wọn kíṣẹ́ lè ṣe kétò lè tò bí ikun bí ikun tó wà nínú ikùn yìí nínú ògiri ikùn òun ní í ṣe ètò báwọn èròjà yóò ṣe ní papọ̀ mọ́ra wọn kí wàá lè bó tá à ń pè a máa ń pe ògiri ikùn yìí ní gastric mucosa ẹ̀yin akẹ́kọ̀ọ́ bàọ́lọ́jì tí wọ́n bá sọ pé mucosa ó ní í ṣe pẹ̀lú mucus mhm. ikun tẹ́wọ̀n pé inú mú ni ikun máa ń wà ṣùgbọ́n ògiri inú ikun wa náà ó níkun gastric mucosa ni là ń pe ògiri yìí ṣe wá rí ìlọ oúnjẹ papọ̀ yóò kọ́ bẹ̀rẹ̀ nígbà tí ògiri inú ikun wa ti bá ń yí káàkiri yóò máa yí yóò máa yí yíyí yìí yóò máa po oúnjẹ papọ̀ ní o bíríbírí yíyí yìí ló ń po oúnjẹ papọ̀ tá à ń pè ní churning churning yìí ní ń po oúnjẹ papọ̀ ṣẹ́ni tó bá ti wá po oúnjẹ papọ̀ fúngbà díẹ̀ tó ń jẹ ìwà churned yóò wá pèsè nǹkan tó dàbí èròjà tá a fi ń fọyín paste toothpaste ẹ mọ̀ pé toothpaste ẹ sàn kèé sí ìkìjù èròjà yìí tí ó jẹ́ end product ti churning in the stomach là ń pè ní chyme a tún lè pè ní chyme ní táwọn olùkọ́ wa máa ń pè fáwọn akẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn ní chime ṣùgbọ́n chime gangan ni bá a ṣe lè pè chyme ń là ń pè ìbéèrè pọ̀ tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin ará ilé ṣùgbọ́n àsìkò tó fún wa láti sójú òpó lẹ̀ ṣùgbọ́n mo fẹ́ jẹ́ ó dá lójú pé lọ́sẹ̀ tí ń bọ̀ á sì òpó lẹ̀ sóye yín chime ni à ń ṣàlàyé lọ́wọ́ churning ń la sọ pé ń wáyé nínú ikùn ìpò oúnjẹ papọ̀ nígbà tí ògiri ikùn bá ń yí ẹ̀mí ìlọ́ọ̀bì kankan à ń bọ̀. coronavirus no be your friend o. Oh. coronavirus no be your i say coronavirus no be my friend. coronavirus no be your friend. i dey wash my hand with soap for twenty seconds. me i dey use my me, I they keep my social distance. So. Oh. Coronavirus on the foot down. Madam Toku Toku. Aha. Coronavirus on the foot sister my brother coronavirus don dey obodo nigeria o eh di virus bad well well you fit get am if you touch person wey don get am or wetin person wey don get am touch wash your hand well well with soap and water for 20 seconds or use hand sanitizer give space of one meter or three feet from everybody and stay inside your house o if wetin you wan go do outside no important well well if you wan cough or sneeze do am inside your elbow wey you fold if you get cough or high fever and you dey find am difficult to breathe abeg o make you call zero zero zero eight nine seven. 700 for help abeg make we join hand fight this disease together. o oh. so stay for house no be forever o oh. message na from coalition against covid-19 cacovid ẹ káàbọ̀ padà sórí ètò biology ní yorùbá tọ́píìkì tá a ti ń ṣàlàyé rẹ̀ náà ni digestive system ètò ẹ̀dá oúnjẹ tá a tún mọ̀ sí ètò lílọ oúnjẹ nínú àwọn ìṣẹ̀dá abẹ̀mí inú okùn ládé nínú ìrìn àjò digestive system tá à ń ṣàlàyé ṣe wá rí nínú okùn yìí a ti ṣàlàyé churning àti chyme ní fẹ́rẹ́ jogi ń sáré ṣàlàyé àwọn èròjà tí ń bẹ nínú okùn ọ̀kan nínú èròjà tí ń bẹ nínú okùn wa ni pepsin enzyme là ń pè ìyún ayáṣẹ́ ṣe rí pepsin yìí ló ń ṣiṣẹ́ lórí àwọn oúnjẹ tí mo ń ṣe ìdáàbòbò fún wa láti dènà àrùn tá a mọ̀ sí protein ṣe rí pepsin yìí ó ń ṣiṣẹ́ lórí oúnjẹ tó jẹ́ proteinaceous food ṣe wọ́n pa ní kò sí èbò tí ń jẹ́ proteinous bó wá ní pepsin yìí ṣe ń ṣiṣẹ́ tó bá ti kán sórí oúnjẹ tó jẹ́ proteinaceous food yóò mọ̀ gé sí wẹ́wẹ́ ni yóò sọ di tá à ń pè ní polypeptides nínú okun wa bákan náà èyí ní fi mo fẹ́ bọ́ọ̀sì bọ́bú àwọn èèyàn wa <laughs> kí n sọ ní báwọn akẹ́kọ̀ọ́ ṣe máa ń sọ wọn á ní pípẹ́ bá jòkúta omi ní òfìsù ṣe mọ̀ pé èròjà kan ní í jẹ́ kí pẹ́pẹ́yẹ tó bá jòkúta ti fi ń su omi èròjà kan ní bẹ́ẹ̀ nù kan wa kódà tá a bá jẹ òkúta kéékèèké mọ́ oúnjẹ àbáwọn kòkòrò àìfojúrí èròjà yìí tó bá ti rí wọn yóò kàn sí wọn yóò sọ wọn di nǹkan tí ò lè pa wá lára hmm. ásíìdì lèròjà yìí. mọ̀ṣúdù. Hmm ṣé mo gbẹ dáadáa ó ní acid. bẹ́ẹ̀ni acid ń bẹ nínú ikùn wa nínú ikùn. bẹ́ẹ̀ni o hmm. ṣe rí acid yìí òun la máa ń pè ní hydrochloric acid ó lágbára púpọ̀ èròjà tí ò bá wúlò fara tó lè para wa lára bí òkúta kéékèèké tá a bá sa ẹ̀wà mọ́ àbáwọn kòkòrò míì èròjà tó bá ti kán sí báyìí yóò sọ di nǹkan tí ó yòrò ni hmm. ṣùgbọ́n exception máa ń wáyé ìdásí máa ń wáyé tó jẹ́ pé èròjà iná ìgbà míì yóò ṣe mistake tí ò ní kán sáwọn nǹkan míì ilé fi rí pé tẹ bá mi nǹkan míì yóò bá ìgá jáde hmm. so yé yín bá wọn àsìkò wa ti lọ torá mojú ẹ̀rọ ti ń ṣẹ́jú sí mi pé mo ti ń fa kinní ìgùn bẹ́ẹ̀ ní tábà ti wà lórí afẹ́fẹ́ ìmọ̀ ń dùn mọ́ wa láti ṣàlàyé àwọn nǹkan tí ò yé àwọn èèyàn wa fún wọn. ìmọ̀ ìmọ̀ dùn gan. bẹ́ẹ̀ ni ṣe rí ibi tá a ti dánu dúró lórí ètò lọ́sẹ̀ yìí nìyí à ń fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ wa àwọn akẹ́kọ̀ọ́ máa ń pè wá láti béèrè béèrè bákan náà ni mo fẹ́ fàsìkò dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ máa ń fi àdúrà ràn wá lọ́wọ́ ní pàápàá jùlọ àwọn tí wọ́n máa ń kó wá láti òkè ògùn Ògbómọ̀ṣọ́ ìrẹsàpá gbogbo bẹ̀rùn ìrẹ́gbà Mr Ahmed láti ìrẹ́gbà máa ń pè wá máa ń ṣàdúrà fún wa dáadáa lóko olóòtú ètò yìí lèmi Moshood Habib Abiola fi ń dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ àtolùdarí ilé akéde oríta Basọ̀run Ìbàdàn a sì ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ wa ńlé náà fún bẹ́ẹ̀ ṣe ń fi ìfẹ́ gbọ́ ètò biology ní Yorùbá tẹ́ bá ní béèrè fún wa tẹ́ bá sì fẹ́ polówó ọjà lórí ètò yìí àǹfààní wà fún yín bá a ṣe máa ń sọ ẹ wá polówó ọjà yín lówó tí ò ga jara lọ 0805846 9573 lẹ́pẹ̀ mi Moshood sí 0805846 9573 tẹ́ bá fẹ́ béèrè béèrè abẹ́